orí ń ta gbogbo wa orí ń ta anybody orí ti bẹ̀rẹ̀ sí tẹ̀yìn náà sìn ó mà ṣe o kẹ máa wá fìyà jẹ wá kẹ tún fẹ́ fìyà jà àwọn ọmọ tá àti ibì ó mà ṣe o aláàjì Wasiu Ayinde ẹ bá mi pe àwọn èèyàn wa tó kù ẹ bá mi pe àwọn bírọ́dà mi tó kù ẹ bá mi pe wọ́n látòrí MC Olúọmọ ẹ jọ̀ọ́ àwọn lọ sọ pé adégún kan tún wá sọ fún wa pé adé náà tún ṣì ń gún lọ o ẹ bá mi pè é látàdí láti orí aláàjì MC olúọmọ olúọmọ fòṣòdì ẹ bá mi pè wọ́n káwọn náà ṣerú ètò tẹ́ ṣe yẹn káwọn náà báráàlú sọ̀rọ̀ bọ́n ṣe báráàlú sọ̀rọ̀ lọ́jọ́ sí ẹ bá mi pè jpron ní fàdéyìí káwọn náà bá wọn ará àdúgbò wọn sọ̀rọ̀ pé kọ́ lọ. ẹ jọ fara burúkú balẹ̀ ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe o ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe àwa kan wà àlówó bọ̀tà ní gbà fún yín àwa kan wà àlóògùn bọ̀tà ní gbà fún yín àwa kan wà àlágbára bọ̀tà ní gbà fún yín nítorí pa lọ́lọ́run là ṣe ní gbà fún yín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 olórí ẹrúkú of Nigeria mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an nítorí mo like ìgbésẹ̀ tó gbé it's a very smart move and I know he's a very smart person he's a very smart man I know mo like ìgbésẹ̀ tó gbé mo dẹ̀ like courage tó lò I'm sending this message to my brother Alhaji K1 the ultimate Wasiu Ayinde olórí ọmọọba ìjẹ̀bú land èèyàn tèmi nìkan ṣoṣo my own number one mo kí ẹ láti bí dé jẹ̀bú mo kí ẹ láti bí dé jèrè mo fi gbogbo ara kí ẹ ẹ ṣàtìrí bó ṣe ń lọ inú mi dùn inú mi dùn gan pé o take courage inú mi dùn gan pé o ṣe bí coward inú mi dùn gan pé ẹ ṣe bí ọmọ akin inú mi dùn gan pé ẹ jáde tán ẹ sọ̀rọ̀ pé bí ń paráàlú ara ń karáàlú inú mi dùn gan nítorí pé níbi tó bá jẹ́ ká bá ọgbọ́n tàbá bá ọgbọ́n bẹ̀ ń gbà mí a máa ń wá disappoint àwa ò bẹ́ni kankan jà bẹ́ni kankan bínú àdẹ̀wá sórí péjì yìí láti wá mú anybody wálẹ̀ àbí láti wá ta láti wá bà orúkọ anybody jẹ́ àwa ń ṣe àwọn ètò yìí nítorí ọjọ́ ọ̀la wa ni àwa ń ṣe àwọn ètò yìí nítorí nǹkan tá a máa fi sílẹ̀ àwa ń ṣe àwọn ètò yìí nítorí pé tá a bá lọ tán because life is a journey not a destination ibi tá a ń lọ ò pọ̀ ibi tá a ń yá sí ló pọ̀ jù ibi tá a ń lọ ò jìnnà rárá ibi tá a ń yá sí ló pọ̀ jù mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ni Alhaji Wasiu Ayinde K1 the ultimate ibi tẹ́ kó wa dé rèé o ibi tẹ́ kó wa dé rèé kì í ṣe pé bóyá a fi ń ṣẹ̀gàn yín èmi àti yín brọ́dà ni wá èmi àti yín ọ̀rẹ́ ni wá èmi àti yín àtijọ́ wa more than forty years ṣùgbọ́n bá ṣe ń lọ yìí gbogbo wa ń lọ kú ni ikú lè rẹ̀ ṣẹ́ anybody kò síbi tá a lè dọ́jì sí mọ́ a lè yà sọ́tún a lè yà sósì a lè padà sẹ́yìn iwájú iwájú lọ́pàá ibi tí ń ré sí àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹn nu àtẹ̀gbẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà bá a ṣe ń tẹ̀ lọ yìí gbogbo wa ń lọ kú ni à ń lọ ni a lè padà sẹ́yìn mọ́ either you leave it or you take it minus or plus i'm going to be sixty years next year mo máa pé ọmọ ọdún sixty so àwa kọjá ẹni téèyàn kọ́kọ́ tún máa máa pajá lọ́bọ̀ fún mọ́ ẹ wá ẹ wá ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká farabalẹ̀ táwa bá ṣe bíi tiyín ọ̀dàlẹ̀ máa jí púpọ̀ ọ̀dàlẹ̀ máa jí méjì ẹ jẹ́ ká farabalẹ̀ àwọn wábí láti wá bá yín jà àdẹ̀ wábí láti wá ṣépè fún yín àdẹ̀ wábí láti wá mú yín wálẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún yín ò ní bàjẹ́ àwọn ọmọ yín ò ní kú tiwa náà ò ní ṣòfò ṣùgbọ́n nǹkan tá a wá sọ fún yín bí lẹ́yìn ni pé tí ẹ bá ti ń fi rọ́bò títọ́ mọ́lẹ̀ tẹ bá ti ń ṣèyí sọ́hùn kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe ẹ lè fi rọ́bò títọ́ mọ́lẹ̀ tí rọ́bà lọ lógún ọdún òdodo máa bá ń jọkan àwa ti múra tán àwa ti dẹrù lẹ̀ àwa ti dẹrù wálẹ̀ ikú lèrè ẹ̀ṣẹ̀ ikú ló kù tá à ń retí a kì í ṣe pásítọ̀ o bẹ́ẹ̀ là kì í ṣàfà bọ́ ó dá wa lójú dọ́dọ̀ ọlọ́run ni tá a bá pàdéra wa lọ́rùn ẹ̀ ní ṣáájú wa wàlùjọ́ náà àti wàfà àti wọ́n pásítọ̀ tálíjọ́ náà bá wà nìyẹn o ẹ jẹ́ ká máa sọ nǹkan tá à ń sọ yìí lọ aláàjì wàásù àyìndé K1 the ultimate ó mà ṣe o ìyá ń jẹ ṣe ẹ ló mọ̀ jó ṣèbọn ní tí tí wọ́n ní tọmọ kékeré bá gorí igi ṣèbọn níbi tágbàlagbà bá jókòó sí ó ti rí nǹkan tọmọdé ò rí wọ́n ní tọmọdé méjì bá ń gégi nígbó àwọn àgbàlagbà àwọn ọmọ tó máa wó sí kò ń ṣe pé bàbá wa Jagaban ò kò ń ṣe pé before you see monkey monkey don see you da kò ń ṣe pọ́mọ olówó dẹ ọmọ olódò dẹ ń ṣèyàn ṣùgbọ́n ṣùgbọ́n yìí à ń fàsìkò yìí bẹ̀yìn à ń rọ̀ yìí nítorí pé amọ̀pẹ́yìn nílẹ̀kùn tó mọlé tó mòde <clears throat> ẹ̀yin lẹ̀ ń ṣí sínú lẹ̀ ń ṣí síta ẹ̀yin lẹ̀ ń ṣèyí ṣọ̀hún àwa ń fi àsìkò yìí bẹ̀yìn ẹ jọ ẹ bá wa túbọ̀ tẹra mọ́ṣẹ́ tẹ̀ ń ṣe yìí inú mi dùn gan inú mi dùn gan fún gbèsè tẹ gbé inú mi dùn gan pé ẹ sọ̀rọ̀ sókè inú mi dùn gan pé ẹ sọ̀rọ̀ síta ẹlẹ́bi paráàlú ẹni yà ń jaráàlú ẹ lọ fọkàn balẹ̀ o ẹ lọ fọkàn balẹ̀ o ẹ lọ fọkàn balẹ̀ o ẹ lọ fọkàn balẹ̀ àbórí ń ta wa àbórí ń ta yín wọ́n ń sorí lè gbé lè gbé àbórí ń ta yín orí sì ń ta orí ń ta gbogbo wa gbogbo wa bá ń bam lórí ń ta ìtàkùn tó ní kérin má rìn tòun térin ló ń lọ jọ́nà mi ó là pérégede èjùmàrè jọ́nà mi ó là orí ń ta gbogbo wa orí ń ta ẹnìbọ̀dì orí ti bẹ̀rẹ̀ sí tẹ̀yìn náà sìn orí ti ń ta sáré tòkunbọ̀ orí ti ń ta gbogbo èèyàn orí ń ta everybody so mò ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín ni gbogbo ẹ̀yin tó bá kù tẹ́tajà òkùnkùn fún wa gbogbo ẹ̀yin tó bá kù tẹ́ta APC fún wa APC kọ́lẹ̀ tiẹ̀ tà fún wa tẹ́ ta APC àní rà Jagaban lẹ tà fún wa ọlá Jagaban lẹ jẹ nítorí Jagaban ni gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbogbo ẹ̀yin tó bá kù ẹ̀yin náà ẹ máa bọ́ síta kẹ́ máa apologize kẹ́ dẹ̀ máa bá wa sọ fún bàbá pé àdéhùn tẹ́ ṣe kọ́ yìí o ẹ má gbàgbé eight point agenda ẹ má gbàgbé pointer ṣe ń ṣá ẹ má gbàgbé ẹ má gbàgbé ẹ má gbàgbé gbogbo àdéhùn tẹ́ ṣe gbogbo ẹ̀yin tó kù ọláìyá igwe mo rí wọn náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ pé wọn náà jáde ó sọ̀rọ̀ ẹ ṣe bọ́mọkùnrin ṣe ń ṣe ẹ ṣeré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe ẹ ṣeré bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tó kù tẹ̀tà wá fẹ́ APC ẹ jáde kẹ́ sọ̀rọ̀ ó bà ní kò tí ì bàjẹ́ ibi tá à ń lọ ò jìnnà ibi tá à ń yà ló pọ̀ ó dijọ́ tá a bá yé fi rọ́bò títọ́ mọ́lẹ̀ ẹ yé fi rọ́bò títọ́ mọ́lẹ̀ mọ́ ẹ̀yin àgbààgbà lu Nàìjíríà ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ yé fi rọ́bò títọ́ mọ́lẹ̀ mọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbàlagbà bàbá ẹ̀yin àgbàlagbà màmá ẹ̀yin ọmọdé ẹ̀yin àgbàlagbà ẹ yéé fi rọ́bò títọ́ mọ́lẹ̀ mọ́ òtijọ́ ta bá yé fi rọ́bò títọ́ mọ́lẹ̀ kí gbogbo wa tó rọ́nà lọ orí ti ń ta everybody báyìí o wọ́n ṣorí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àbórí ń ta wa ẹjọ́ orí ti ń ta everybody báyìí bá ṣe wà yìí bá ṣe wà yìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹni tó bá wùn kó gbọ́ ẹni tó bá wùn kó gbà ẹni tó bá wùn kó dá sí ẹni tó bá wùn kó má dá sí wọ́n nọ́rọ̀ yí ọ̀rọ̀ ẹni òun ń lọ oko òun lọ odò tó bá toko tó dòde ó máa wá bọ́rọ̀ ńlẹ̀ o tó lọ́rọ̀ yí ọ̀rọ̀ gbogbo wa ni Alhaji Wasiu Ayinde adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín gan ọmọkùnrin ṣe ń ṣe lẹ́ṣẹ̀ yẹn mo jẹ́rìí ẹ kí wọ́n di ultimate tá a fi gbogbo bí jàre jàre ìyà ń jọ ọmọ ọmọ rẹ èèyàn ebi ń pọ ọmọ ọmọ rẹ yìí kan ẹ̀yin lẹ ń ṣe èyí sọ̀hún ẹ̀yin lẹ rí wájú lẹ rẹ́yìn ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ bá wa tẹra mọ́ ìtẹ̀gbé dání ẹ bá wa sọ fún gbogbo àwọn olóṣèlú wa ẹ bá wa sọ fún gbogbo àwọn bírọ́dà wa ọmọ ìyá kan náà ní gbogbo wa ẹni kan bá wa tún Nàìjíríà ṣe ẹni kan gbìyànjú kó ràn wá lọ́wọ́ àṣà gidi ìṣẹ́rípàwá bí wá ṣépè fún yín sìn a lè máa ṣépè tó bá ń wà àwa la lẹ́nu wa àti rí pé pé wa ò ràn yín àti rí pé kò ràn yín ìpátá ń pòsè lásán ara ló fi ń san lọ́rọ̀ yín nítorí ẹ̀ la ṣe wá ń bẹ̀ yín à ń bẹ̀ yín ni o ẹ má gbàgbé eight point agenda yín ẹ má gbàgbé renew hope yín ṣé renew hope yín rèé ṣé ru hope tẹ́ fẹ́ fún wa rèé Alhaji Wasiu Ayinde mò ń bẹ̀ yín ni ẹjọ́ orí ti ń ta wá orí ti ń ta àwọn ìbọn wa orí ti ń ta àwọn bàbá wa orí ti ń ta àwọn ìyá wa orí ti ń ta àwọn ọmọ wa orí ti ń ta ẹ̀yin náà báyìí adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín gan èèyàn mi pàtàkì mo dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ̀yin lẹ ń ṣèyí sọ̀hún ẹ̀yin la rí níròde òrìwọ̀n kan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fáwọn tó kù yín àwọn aṣíwájú blọgà ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fáwọn tó kù yìí gbogbo àwọn tó tọ̀ wá síjà èṣù ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fáwọn tó kù yìí gbogbo àwọn tó tún tà wá sóko ẹrú ẹ jọ̀ọ́ kọ́ bá wa tún nàìjíríà ṣe ẹ jọ̀ọ́ kọ́ bá wa túnlẹ̀ yorùbá ṣe ẹ wò ó ẹ wò ó ibi tá à ń lọ jìnnà ibi tá à ń yà ló pọ̀ ikú lèrè ẹ̀ṣẹ̀ gbogbo wa alhaji wàsíù àyìndé a ò dì ní nísìn ẹ̀ ń wo seventy yín lọ́ọ̀kan ìwọ bàbá ìwọ màmá tó ń wò mí lẹ́ni tó bá jẹ́ èjì mi òun wo sixty ẹ lọ́ọ̀kan ìwọ ẹ̀gbọ́n ìwọ àbúrò tó ń wò mí lẹ́ni tó bá jí tó bá kéré díẹ̀ sí mi ó wà ní fifty plus ẹ lọ́ọ̀kan ẹ̀dẹ̀ ń wu gbogbo irú ìwà tá à ń ọmọdé ló ń ṣe ni àgbà kì í ṣèyàn. gbogbo nǹkan tẹ́ kó jọ yìí gbogbo nǹkan tẹ́ ń kó jọ tẹ́ ń sáré kiri tẹ́ ń sá kìtàkìtà tẹ́ ń sá kirikìtì tẹ́ fẹ́ dogún tẹ́ fẹ́ dọgbọ̀n gbogbo nǹkan tẹ́ ń kó jọ yìí títí kan ọmọ tó bí kò sí i tó máa ṣẹ̀yìn ẹnu gbogbo wọn èyí tó ń ṣe yìí náà la máa sọ tó bá kú tán o èyí tèmi náà ń ṣe yìí náà ràn máa sọ tí n bá lọ tán ìwà wo ló máa sọ nípa yín tẹ́ bá lọ tán ẹ dẹ̀ fara burúkú balẹ̀ ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe o ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe àwa kan wà á lówó bọ̀tà ní gbà fún yín àwa kan wà á lóògùn bọ̀tà ní gbà fún yín àwa kan wà á lágbára bọ̀tà ní gbà fún yín nítorí pé alọ́lọ́run là ṣe ní gbà fún yín nítorí pé a ní ọlọ́run torí ẹ̀ la ṣe ní gbà fún yín nítorí pé tá a bá gbà fún yín ẹ máa jẹ ayé wa máa yé ẹ máa jẹ ayé àwọn ọmọ wa máa yé ẹ máa jẹ ayé àwọn ọmọ ọmọ ọmọ wa wá yé ẹ mọ nǹkan tó tiẹ̀ máa ń dùn mọ́ mi jù ni nínú gbogbo nǹkan tó wà nílé ayé yìí tí n bá sùn tí n bá jí tí n bá lọ tí n bá bọ̀ máa ná lọ́hùn ó máa ṣe o ìwọ lọ́hùn ó máa ṣe o tọ́ba ní kí ni ìdí mi màá ní ìdí mi tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni pé mo mọ̀ pé gbogbo èèyàn tó wà láyé yìí gbogbo wa máa kú nítorí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni àwọn kan dájú débi pé a hmm, tí ò bá ń ṣe pé ọlọ́run ó mọ̀ọ́mọ̀ ó fi agbára kú ó fi sọ́wọ́ ara ẹ̀ kò fún áńgẹ́lì kankan àwọn kan dájú débi pé wọ́n á ti báńgẹ́lì negotiate àwọn tó ń bókun sọ̀rọ̀ àwọn tó ń láyà débi pé wọ́n ń sọ fún wa páwọn ń bòkú sọ̀rọ̀ wọ́n láyà débi pé wọ́n ń sọ fún wa páwọn ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ wọ́n láyà débi pé wọn àwọn lè sọ ẹjọ́ lówó lọ́sọ̀kan òru lo wọ́n láyà débi pé wọ́n á ní bọ̀ òrùn àwọn wọ́n láyà débi pé wọ́n á náwọn lè ṣògùn àfẹ́ẹ̀rí fún ẹ wọ́n láyà débi pé wọ́n á láwọn lè kò sí nǹkan tán láwọn ò lè ṣe ọpẹ́lọpẹ́ pé Ọlọ́run ó fi kú kọfà gbogbo wa nítorí pé tó bá jẹ́ pé àwọn pípù yìí ò ní kú mọ́ ni ah nǹkan tá à ń wí yìí kọ́ la máa máa wí ẹ jẹ́ ká máa bọ́rọ̀ lu nàìjíríà lọ nítorí pé tó bá ní kò kàn ẹ́ ó máa kàn ẹ̀gbọ́n ẹ̀ ó máa kàn àbúrò ẹ̀ ó máa kàn yá ẹ̀ ó máa kọ ọmọ tó bí nígbẹ̀yìngbẹ̀yìn ó máa ṣe o kẹ máa wá fìyà jẹ wá kẹ tún fẹ́ fìyà jẹ àwọn ọmọ tá a ti bì ó mà ṣe o aláàjì Wasiu Ayinde ẹ bá mi pe àwọn èèyàn wa tó kù ẹ bá mi pe àwọn brọ́dà mi tó kù ẹ bá mi pe wọ́n látòrí MC Olúọmọ ẹ jọ̀ọ́ àwọn lọ sọ pàdé gun kan tí wàá sọ fún wa pé adé náà ti ṣì ń gun lọ o ẹ bá mi pè é láti orí aláàjì MC Olúọmọ Olúọmọ Fòṣòdì ẹ bá mi pè wọ́n káwọn náà ṣerú ètò tẹ́ ṣe yẹn káwọn náà báráàlú sọ̀rọ̀ bọ́n ṣe báráàlú sọ̀rọ̀ lọ́jọ́ sí ẹ bá mi pé jpron nífàdé yìí káwọn náà báwọn ará àdúgbò wọn sọ̀rọ̀ pé kọ́ lọ fọkàn balẹ̀ ẹ bá mi pé tọ́ba àjàyà kọ́ sọ fáráàlú pé kí gbogbo wa fọkàn balẹ̀ pé fúlàní ò ní jí wa gbé ẹ bá mi pàkíìmù no case ẹ jọ̀ọ́ kọ́ sọ fún gbogbo ará amúṣí pé kọ́ lọ fọkàn balẹ̀ ẹ bá mi pé ọmọ ẹkùn wàsíù ọmọ ẹkùn mukaila ọmọ ẹkùn ẹjọ ẹnu tó fi sọ fún wa pé ká lọ fọkàn balẹ̀ kó lọ sọ fún wa pé fúlàní ò ní jí wa gbé ẹ bá mi pa àwọn alágbára káàkiri káàkiri ẹ bá mi pe ségò new chairman ọmọ injú ọmọ injọ ẹ̀yin náà ẹ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ pé ká fọkàn balẹ̀ pé fúlàní ò ní jí wa gbé lẹ́kọ̀ọ́ ẹjọ ẹ bá mi pe gọ́vnà sanwó-olú ẹnì kan sọ fún wa pé ká fọkàn balẹ̀ ẹjọ́ láwàyè ṣẹ́gun láwàyè níkẹjà ẹ̀yin náà ẹ bọ́ síta ẹni ká fọkàn balẹ̀ ẹjọ́ àwa ló kàn ó ti dẹni kàn ló mọ̀ ń sìn ẹ lè sọ fún wa pé ẹ mọ bó ṣe ń lọ sobodina ọmọ Mushin ẹ sọ fún wa pé ká fọkàn balẹ̀ pé fúlàní ò ní wá jí wọn gbé Mushin ẹ jọ̀ọ́ gbogbo yín gbogbo yín gbogbo wa pátápátá ibìkan náà la sùn sí la kọrí sí ibìkan náà la sùn sí akọrí sí mo dẹ̀ ti sọ fún yín tipẹ́tipẹ́ mo ní olówó kan láàrin olòṣì olòṣì ni kò sẹ́ni tó lówó nu wọn irọ́ ló ń pa olówó kan láàrin olòṣì olòṣì ni ẹ má jẹ́ kó fowó dẹ́rù bà ẹ má jẹ́ kéèyàn kankan dẹ́rù bà alhaji Wasiu Ayinde adúpẹ́ lọ́wọ́ yín gan adúpẹ́ lọ́wọ́ yín fúrú gbèsè tẹ gbé yẹn we really appreciate you adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti ẹ gbàgbé ẹ̀wọ̀n èèyàn wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ pé ẹ mọ̀ pé yà ń jẹ wá ẹ mọ̀ pé bí ń pa àwọn èèyàn wa adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín ẹ túbọ̀ bá wa tẹra mọ́ èyí tẹ gbé dání yẹn nítorí pé àwa ti gbà fọlọ́hún ìgbà fọlọ́hún ní ìfọkànbalẹ̀ ọkàn ẹni tó bá dẹ̀ ti gbà fọlọ́hún ò kí ń bẹ̀yàn àwa ti gbà fọlọ́hún nítorí ẹ̀ làwa ò ṣe lè bẹ́ anybody àdẹ lè kiss ass anybody nítorí ẹ̀ la ṣe dúró tán à ń bọ̀ lórí àwọn friends enemy àwọn tó dàbí èèyàn gidi ṣùgbọ́n lásán ni wọ́n ìwọ tami sí wọn lára kò séèyàn lára wọn. Drop your comment remember to like share and follow us thanks for watching.